máa kóre kò délé ṣáàní. lágbára Ọlọ́run ẹ wo lágbára Ọlọ́run ẹ gbà. kí ni ẹ. pásọ̀tù nàìjíríà yìí. kí ló ṣe. ẹ bá mi yá ẹ bá mi sọnù. ẹlẹ́dàá mi ọlọ́run aṣàánú mi ṣá òótọ́ tí mo máa ń ṣe yìí á gbé mi pàdé aláàánú torí ní tí àǹtí làwọn akẹ́fọ́jú mi rí yìí ọlọ́run tí bá tí bá lọ tí máa ṣe fún wọn ara àwọn àtọkọ wọn á kọ. àti àti ẹ má bínú ẹ jọ torí ọlọ́mọ gbọ́ tẹ ẹ sọ yorùbá yorùbá ni. bẹ́ẹ̀ni. Ah! ẹlẹ́dàá mi mo dúpẹ́ ó ní mi ẹlẹ́dàá mi mo dúpẹ́ ẹlẹ́dàá mi tí ó sùn.